láti òkèrè ni olójú jíjìn ti ń mú ẹkún sun láti ilẹ̀ ló ti yẹ kí a máa pagidínà àìsàn fún àwọn ọmọdé èyí ló fi ṣe pàtàkì fún àwọn abiyamọ láti máa gbé àwọn ọmọ ọwọ́ lọ sí ilé ìwòsàn fún abẹ́rẹ́ àjẹsára abẹ́rẹ́ àjẹsára ló lè dènà àrùn ìgbóná àrùn tó ń rọmọ lápá rọmọ lẹ́sẹ̀ pólíò pàtàkì jùlọ abẹ́rẹ́ àjẹsára kan ti wà lóde báyìí èyí tó ń dènà àrùn yírùnyírùn ìyẹn meningitis fún àwọn ọmọdé bí ọmọ bá gba àwọn abẹ́rẹ́ yìí àgọ́ ara wọn yóò ní àwọn ọmọ ogun tí kò ní jẹ́ kí àwọn àrùn yìí wọlé sí wọn lára ó ṣe pàtàkì ó ṣe kókó àwọn ọmọ wa ní ọjọ́ ọ̀la wa ẹ má jẹ́ kí a fi ìlera wọn tàfàlà a ó jèrè àwọn ọmọ wa o àmọ̀ràn yìí wáyé láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun.